kódà mo fẹ́ gbọ́ sítórì báyìí. orí làgẹ̀lú tó ń sọ̀rọ̀ ẹ̀ yẹn hmm. làgẹ̀lú was a prince from Ilé-Ifẹ̀. bọ́mọdé bá kọyán àná àgbàlagbà fìtàn balẹ̀ làgẹ̀lú ọrọ̀ àpáta májà ajá májẹ̀ bí iwájú ogun ẹ̀yìn ogun gbogbo ara kìkì ìjà làgẹ̀lú jagun ọ̀sìn dé o. làgẹ̀lú o alágbádá ti ń pàtẹ ogun wọ́kẹ̀mbẹ̀rẹ̀ bí ìyá. títí ajé òwò abẹ́rẹ́ ọba jẹ. ó ti jáde ó sí ní mọ́tò àrọ́bá bàbá ìtàn. nǹkan gbé nǹkan mi nǹkan ju nǹkan lọ nǹkan gbé nǹkan hánu sinimá tó tó sùdé sálẹ̀ kòkó lágẹ̀lú o. jagunjagun alágbára Ifẹ̀ ó jagun déjìdó jagun débàdàn. <laughs> ọ̀pọ̀ babaláwo ẹni ó ṣàṣetutù ọ̀tẹ̀ kata aláàfin Ṣàngó tó fẹ́ tu lù ú Ìbàdàn sunsun méjì kojúkojú eré kárí Lágẹ̀lú kojú Ṣàngó ọkọ ya ìjà bàbá ìjà sinima tuntun Lágẹ̀lú ó gbóná òmìnira títì gbogbo àwọn Yorùbá ló gbọ́dọ̀ mọ eléyìí sinima lọ́wọ́ Kàbírù Àwọ̀délé láàrin Ọ̀dẹ́làjò ló dé lẹ́tìẹ̀ starring Délé Odùlé Rasaki Ọláyíwọlé Òjòpagogo bọ̀bọ̀ bíi Ibrahim Chata Wálé Akórèdé Rose Odika Ògúnmàjẹ́ Mùwà Adégòkè Lọ́dọ́nà Muslim ijó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo wọn gbàtú rẹpẹtẹ nínú sinimá tuntun lágẹ̀lú. ó ti jáde sórí VCD marketed by Today Classic Concept Nigeria Limited EU eighteen fourteen shop twenty six movie city arena market bọ́ládé Oṣòdì Lagos telephone zero zero two eight four one three three six three ó tún wà lọ́dọ̀ Classic Films and Records sinimá tuntun lágẹ̀lú kò ṣe má